àwọn ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọ Joyce Meyer ló ṣe onígbọ̀wọ́ ètò tó kàn báyìí. nítòótọ́ mo máa kọ́ nípa pàtàkì kíkọ́ ẹ̀kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ àwọn ìṣẹ́gun yín dípò bíbanújẹ́ gidi ní gbogbo ìgbà nípa àwọn àṣìṣe yín tàbí àwọn nǹkan tí kò yọrí sí rere nínú ayé àti pé mo gbàgbọ́ nítòótọ́ wípé àwọn díẹ̀ nínú yín tí ẹ bá lè gbọ́ lóòótọ́ nǹkan tí mo rò pé Ọlọ́run fẹ́ sọ fún yín lálẹ́ yìí nítòótọ́ ó lè yí ayé yín padà sí ọ̀nà tuntun ṣé ẹ mọ̀ gbogbo èèyàn tó wà níbí lálẹ́ yìí ó dá mi lójú pé bóyá ẹ ní irú ìṣòro kan tàbí kejì ẹ lè mọ̀ nípa wọn sí i tàbí pé ẹ ò mọ̀ nípa wọn tó ó ní láti ṣe pẹ̀lú bí ẹ bá ṣe gbájúmọ́ wọn tó. a wà nínú àpéjọpọ̀ kan lálẹ́ àná mo sì jẹ́ kí àwọn èèyàn béèrè àwọn ìbéèrè kọ̀ọ̀kan lọ́wọ́ mi kan nínú àwọn ìbéèrè tí àwọn èèyàn béèrè ni. báyìí ní ipò tí ẹ wà nínú ayé kí ni nǹkan tó ń kan Joyce Meyer láyà jùlọ. ṣé ẹ sì mọ̀ mi ò tiẹ̀ lè ronú nípa nǹkan kan lóòótọ́ tó ń kàn mí láyà ní àkókò yẹn mo sì mọ̀ wípé ó jẹ́ nítorí pé mi ò kọjú sí àwọn nǹkan tí kò dáa nínú ayé mi mọ́ mò ń kọjú sí àwọn nǹkan tó dáa ṣùgbọ́n mo máa ń kọjú sí àwọn nǹkan tí kò dáa tẹ́lẹ̀ torí náà tí ẹ bá tiẹ̀ ní èròǹgbà láti gba ọ̀nà yẹn lọ ẹ lè yí padà ẹ sì ń ṣe ara yín ní àǹfààní ni nígbà tí ẹ bá yí padà. nǹkan kan tí ọkọ mi máa ń sọ ní gbogbo ìgbà tó dáa fún yín láti gbọ́ lálẹ́ yìí ni pé a ní láti ṣe ojúṣe tiwa ká wá gbé àníyàn wálé lórí. ẹ ṣe nǹkan tí ẹ lè ṣe nípa àwọn nǹkan nínú ayé yín tí ẹ lè ṣe nǹkan kan nípa rẹ̀ lẹ́yìn náà nígbà tí ẹ ò bá lè ṣe nǹkan kan nípa rẹ̀ ẹ gbé ilé Ọlọ́run lórí kí ẹ sì gbẹ́kẹ̀lé ó sì wà pa dáadáa fún yín láti jẹ ìgbádùn ìgbésí ayé yín pẹ̀lú bí ẹ ṣe ní ìṣòro ṣé ẹ gbọ́ mi mo sọ pé ó wà pa dáadáa fún yín láti tẹ̀síwájú kí ẹ sì jẹ ìgbádùn ayé yín gẹ́gẹ́ bí ọlọ́run ṣe ń ṣiṣẹ́ lórí ìṣòro yín kì í ṣe wípé nǹkan kan ò ṣẹlẹ̀ ó kàn jẹ́ pé ẹ̀yin kọ́ ni ẹni tó ń jẹ́ kí nǹkan ṣẹlẹ̀ ni torí náà ohunkóhun tí ẹ bá ní tó ń ṣẹlẹ̀ nínú ayé yín lálẹ́ yìí ẹ má fi ọjọ́ kan ṣòfò sí nínú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn àti ìrẹ̀sílẹ̀ àti ìrẹ̀wẹ̀sì ọkàn nítorí pé ẹ ò lè ṣe nǹkan kan nípa rẹ̀ ẹ ti ṣe nǹkan tí ẹ lè ṣe éfésù orí kẹfà sọ wípé lẹ́yìn tí ẹ ti ṣe gbogbo nǹkan tí ìjàmbá yẹn fẹ́ báyìí ẹ dúró ṣinṣin ní ààyè yín ààyè yín sì ni ọmọkùnrin tàbí ọmọbìnrin ti ọlọ́run ọ̀gá ògo ẹ ní ọjọ́ ọ̀la ńlá tí a ti ṣètò sílẹ̀ fún yín jésù sì sanwó fún yín láti lè jẹ ìgbádùn ìgbésí ayé yín láti ní ní ẹ̀kúnrẹ́rẹ́ kó kún dáadáa tó fi máa kún àkùnwọ́n sílẹ̀ torí náà à ń fi nǹkan tí Ọlọ́run fi fún wa ṣòfò pátápátá tá a bá fi àwọn ọjọ́ wa ṣòfò nínú ìbànújẹ́ àti ọ̀fọ̀ ẹ kọ́ bí a ṣe ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa gbogbo èèyàn níbí yìí ló ní nǹkan tí wọ́n lè bínú lé lórí tí wọ́n bá yàn láti gbájúmọ́ ṣùgbọ́n ẹ ò ní láti gbájúmọ́ ìyẹn nǹkan tí a bá gbájúmọ́ ni nǹkan tí a máa gbéga a máa ń kọ àwọn orin bíi gbé olúwa ga ìwọ ọkàn mi eh, láti gbé nǹkan ga túmọ̀ sí láti jẹ́ kó tóbi sí i nǹkan tí a bá sì gbájúmọ́ ní nǹkan tí a máa gbéga nínú ayé wa nǹkan tí a bá ń sọ̀rọ̀ nípa ní nǹkan tí a máa máa mọ̀ọ́mọ̀ mọ̀ nípa nínú ayé wa. tí ìṣòro kan bá wà tí ẹ nílò láti yanjú ẹ yanjú ẹ ṣùgbọ́n ẹ má gbájúmọ́ nípa àwọn nǹkan tó ṣeé ṣe nínú ayé yín kì í ṣe àwọn ìṣòro nínú ayé yín Hébérù orí kejì sọ ní ọ̀rọ̀ kan wípé gbígbójú kúrò nínú gbogbo nǹkan tó máa dà wá láàmú lé Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa ẹ kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ a máa sọ̀rọ̀ lálẹ́ yìí nípa ṣíṣe àjọyọ̀ ẹ sì lè ṣe ìyẹn ní oríṣiríṣi ọ̀nà fún ẹnìkan láti ṣe àjọyọ̀ lè jẹ́ láti gba ìsinmi ọjọ́ kan fún obìnrin kan ó lè jẹ́ láti jáde lọ ṣe èékánná rẹ̀ tàbí fọ ẹsẹ̀ rẹ̀ ó lè jẹ́ láti lọ gbá irú eré ìdárayá kan láti lọ sí eré bọ́ọ̀lù kan fún ìkan nínú àwọn ọkùnrin a ní láti kọ́ bí a ṣe ń ṣe àwọn nǹkan kan nínú ayé wa láti lo àkókò láti ṣàjọyọ̀ àwọn ìṣẹ́gun wa láti fún ara wa ní ìsinmi tí ẹ ò bá fún ara yín ní ìsinmi rí ẹ máa dẹnu kọlẹ̀ ní o ṣé ẹ gbọ́ mi tí ẹ ò bá fún ẹ ò sì lè dúró de ẹlòmíràn láti fún yín nìkan ẹ ní láti fún ara yín ní ìkan ẹ ní láti fún ara yín ní ìsinmi ẹ má ṣe láéláé ní ẹ̀rí ọkàn fún sísinmi ẹ kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ nǹkan tó dáa dípò bíbanújẹ́ gidi nípa àwọn nǹkan tí kò dáa tó wà nínú ayé àwọn ẹsẹ̀ bíbélì méjì tí a máa lò bákanbákan gẹ́gẹ́ bí ìpìlẹ̀ róòmù orí kejìlá ẹsẹ̀ kọkànlélógún ìkan nínú àwọn ẹsẹ̀ bíbélì tí mo fẹ́ràn jùlọ nínú bíbélì mo sì lè yọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ jáde nínú eléyìí lọ́rọ̀ kan sọ pé má jẹ́ kí nǹkan burúkú borí rẹ ṣùgbọ́n fi ohun rere ṣẹ́gun nǹkan burúkú ṣé ẹ ò fẹ́ràn ìyẹn ẹ lè mú ìyẹn lò ní oríṣiríṣi ọ̀nà. bàbá mi fipá bá mi lò pọ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sì rèé mo gbájúmọ́ nǹkan tí wọ́n ṣe sí mi. mo wá pàpà bẹ̀rẹ̀ sí ní fi ayé mi ṣe nǹkan tó dáa nípa sísì ṣe nǹkan dáadáa pẹ̀lú ayé mi tó kù tí mo ní. mo borí ibi náà tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú kò ní í ṣe pẹ̀lú ibi tí ẹ ti bẹ̀rẹ̀ nínú ayé ẹ lè ní ìparí tó dáa kò fi bẹ́ẹ̀ ní í ṣe pẹ̀lú ibi tí ẹ ti bẹ̀rẹ̀ ẹ ní ìparí tó dáa tó ń bọ̀ ó wà lójú ọ̀nà ṣùgbọ́n ẹ ní láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ̀ á bá ẹ fún ọlọ́run ní ìyìn ńlá. ṣé ẹ mọ ìdí tí a fi lè borí ibi pẹ̀lú rere nítorí pé ohunkóhun tí ọlọ́run bá ní máa ń sábà dáa ju ohunkóhun tí èṣù bá ní lọ. ọ̀tá sì ní ètò kan fún ayé wa ó fẹ́ mú ìparun àti ìbàjẹ́ wá Jòhánù orí kẹwàá ẹsẹ̀ kẹwàá sọ pé ó máa ń wá láti pa láti jalè àti láti parun nìkan ṣùgbọ́n Jésù sọ pé èmi wá èmi wá kẹ́ ẹ bà lè ní ìyè kẹ́ ẹ sì gbádùn ayé yín mo sì fẹ́ràn Gálátíà orí karùn-ún ẹsẹ̀ kẹrìndínlógún ó sọ pé tí a bá ń rìn nínú ẹ̀mí a kò ní mú ìfẹ́kúfẹ̀ẹ́ ti ara ṣẹ ṣùgbọ́n mo sọ pé ẹ rìn kí ẹ sì gbé tí ẹ bá ń ṣe àwọn àṣà tó pọ̀ tó kò ní sí ààyè nínú ayé yín fún àwọn àṣà burúkú ṣùgbọ́n mo rò pé à ń gbájúmọ́ gbígbìyànjú láti ba àṣà burúkú jẹ́ gbogbo nǹkan tí a sì máa ń pàpà ṣe ni lílọ jinlẹ̀ sí nínú wàhálà nítorí pé à ń gbájúmọ́ nǹkan tí a ò ṣe à ń gbájúmọ́ nǹkan tí a ò ṣe dáadáa níkẹyìn a ò ní pàpà gbájúmọ́ nǹkan tí a lè ṣe dáadáa ṣé ẹnikẹ́ni ń gbọ́ mi níbí lálẹ́ yìí bíi fún àpẹẹrẹ dípò gbígbájúmọ́ gbígbìyànjú láti jò díẹ̀ ẹ lè gbájúmọ́ ó sọ pé ẹ rìn kí ẹ sì máa gbé gẹ́gẹ́ bí àṣà nínú ẹ̀mí mímọ́ mi ò tiẹ̀ nílò láti ṣe ìyọnu nípa bíbá ẹ̀ṣẹ̀ jà ní gbogbo ìgbà nǹkan tí mo ní láti ṣe ni kí n dìde lójoojúmọ́ kí n sì pinnu wípé mo fẹ́ kí ẹ̀mí mímọ́ darí mi ẹ̀mí mímọ́ máa darí mi ẹ̀mí mímọ́ máa darí wa sínú ìwà mímọ́ ní gbogbo ìgbà ó máa darí wa ní gbogbo ìgbà sínú nǹkan tó tọ̀nà nítorí pé ó wá láti dá wa lójú sí òdodo àti láti darí wa sínú gbogbo òtítọ́ báyìí àwọn díẹ̀ nínú yín jẹ́ elérò gidi lóòótọ́ eléyìí sì lè rọrùn fún yín ṣùgbọ́n àwọn díẹ̀ nínú yín wà bí èmi náà ṣe wà tẹ́lẹ̀ àwọn díẹ̀ nínú yín wà láàrin ẹ̀ níbì kan ẹ sì rò pé kọ̀ọ̀kan lè ṣeé ṣe ni láti má ronú nípa gbogbo nǹkan tí kò dá nínú ayé yín nítorí pé ó ṣe yín bíi pé ẹ ní ojúṣe láti tún ṣe ẹ ẹ ò lè ṣe nǹkan nípa nǹkan tí ẹ ò lè ṣe nǹkan kan nípa rẹ̀ torí náà tí ẹ ò bá lè ṣe nǹkan kan nípa rẹ̀ ẹ ẹ̀yà kúkú gbé e fún Ọlọ́run kí ẹ sì tẹ̀síwájú láti gbádùn ayé yín nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn máa ń ṣe ni pé wọ́n máa ń gbé ojúṣe wọn lé lórí wọ́n sì máa ń tọ́jú àníyàn wọn Abba, wọn ò kí ń ṣe nǹkan tí ó yẹ kí wọ́n máa ṣe wọ́n sì máa ń jókòó kiri wọ́n sì máa dààmú nípa àwọn ìṣòro wọn ní gbogbo ìgbà ṣé ẹ mọ̀ ìkan nínú àwọn nǹkan tí ẹ lè ṣe nígbà tí ẹ bá ní ìṣòro tí ẹ ò lè yanjú ni kí ẹ lọ jẹ́ ìbùkún fún ẹlòmíràn ó yá o mo ní ìkan nínú àwọn nǹkan tí ẹ lè ṣe nígbà tí ẹ bá ní ìṣòro tí ẹ ò lè yanjú ni pé ẹ lè lọ jẹ́ ìbùkún sí ẹlòmíràn ó jẹ́ nǹkan tí ẹ lè mọ̀ọ́mọ̀ ṣe kò ní láti wù yín ṣe kí ẹ tó ṣe é ẹ ò tiẹ̀ ní láti fẹ́ ṣe gan-an ẹ kàn lè mọ̀ wípé ìlànà ọlọ́run ni. mo ní àwọn ibi kọ̀ọ̀kan tó ń ṣẹlẹ̀ nínú ayé mi mo sì máa borí wọn nípa lílọ ṣe dáadáa sí ẹnìkan lónìí. nígbà tí ẹ bá sì ṣe bẹ́ẹ̀ ìyẹn jẹ́ ayọ̀ tí a dà sí inú ayé yín. lẹ́yìn náà ẹ máa gbé ọkàn yín kúrò lórí nǹkan tí kò dá nínú ayé yín ẹ sì máa gbé e lórí nǹkan tí ẹ lè ṣe láti jẹ́ ìbùkún sí ẹlòmíràn. àmín ó sì máa ń jẹ́ kí èṣù bínú gan ni mo fẹ́ràn mímu bínú. mélòó nínú yín ló kàn fẹ́ràn jíjẹ́ kí èṣù bínú. báyìí a máa wo ìtàn kan tí a mọ̀ dáadáa tí a pè ní ìtàn ọmọ onínàkúnà ní lúùkù orí kẹẹ̀ẹ́dógún nítorí náà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ ló wà nínú ìtàn yìí mo sì fẹ́ fa ẹ̀kọ́ kékeré mìíràn tó yàtọ̀ díẹ̀ jáde nínú rẹ̀ lálẹ́ yìí ó yàtọ̀ díẹ̀ ju nǹkan tí a ti wò tẹ́lẹ̀ lọ. jésù ní ọkùnrin kan ní ọmọ méjì èyí àbúrò sọ fún bàbá rẹ̀ pé bàbá fún mi ní ogún tèmi tí ó tọ́ sí mi ni bàbá bá pín ogún fún àwọn ọmọ méjèèjì báyìí ẹ ṣàkíyèsí pé ní nígbà tí eléyìí tó kéré jù béèrè fún ogún rẹ̀ ó fún ẹ̀gbọ́n rẹ̀ náà ní ogún tirẹ̀ eléyìí tí a máa gbéyẹ̀wò láìpẹ́ kò kàn fún eléyìí tó kéré jù nìkan ṣùgbọ́n ó fún àwọn méjèèjì torí náà ni ipò yẹn àwọn méjèèjì ní gbogbo àǹfààní eléyìí tí wọ́n lè fẹ́ màá sì tún mẹ́nu bà mi ò ní kẹ́kọ̀ọ́ lórí eléyìí lálẹ́ yìí ṣùgbọ́n mo fẹ́ kí ẹ kíyèsí wípé àbúrò náà bẹ̀rẹ̀ pẹ̀lú ìwà fún mi fún mi fún mi fún mi fún mi fún mi ní ogún mi mo sì rò pé ní ipò àìbàlágà wa nínú jíjẹ́ ọmọ ọlọ́run gbogbo àsì ni a máa ń bẹ̀rẹ̀ láìbàlágà a sì máa ń dàgbà sínú ọgbọ́n tí a bá ń ṣe nǹkan tí ó yẹ ká máa ṣe a máa ń sábà bẹ̀rẹ̀ bákan pẹ̀lú ọlọ́run fún mi lélẹ́yìí fún mi lélẹ́yìí fún mi lélẹ́yìí ṣe eléyìí fún mi fún mi lélẹ́yìí jẹ́ kí eléyìí ṣẹlẹ̀ mo nílò eléyìí mo fẹ́ eléyìí ṣùgbọ́n ọlọ́run kò ní jẹ́ kí a wà bẹ́yẹn a máa rí ní ìparí ìtàn yìí wípé àbúrò náà tó bẹ̀rẹ̀ pẹ̀lú fún mi wá yípo padà ó sì sọ pé bàbá sọ mí di <laughs> ìkan nínú àwọn ìránṣẹ́ rẹ̀ nítorí náà ẹ mọ̀ wípé ẹ ti dé ó kéré jù ipò ọgbọ́n kan nínú ẹ̀mí nígbà tí ayé àdúrà yín ò bá kún fún fún mi fún mi fún mi mọ́ báyìí ẹ ń lọ sọ́dọ̀ ọlọ́run ẹ ń sọ pé ọlọ́run sọ mí di nǹkan tí o fẹ́ kí n jẹ́ sọ mí di ìránṣẹ́ rẹ ìwọ mú mi fi mí ṣe nǹkan tí o bá fẹ́ ṣe pẹ̀lú mi eléyìí ò kí ń ṣe nípa mi àti kí n máa rí gbogbo nǹkan tí mo fẹ́ gbà ṣùgbọ́n mo wà níbí láti sìn ẹ́ àmì èyí tó tóbi jù lẹ́ni tó ń sin ẹlòmíràn nǹkan tí bíbélì sọ nìyẹn torí náà ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ tí ẹ ò bá mọ̀ nípa eléyìí mo kàn máa tètè sún síwájú bákan kí n sì sọ fún yín nípa rẹ̀ ọ̀dọ́mọkùnrin náà mú ogun rẹ̀ ó fi ilé sílẹ̀ ó sì fi gbogbo rẹ̀ ṣòfò ó ní oríṣiríṣi àwọn obìnrin oníṣekúṣe ó mutí ó jẹun ó ṣe ìnáwó ó ṣe àjọyọ̀ ó fi gbogbo ẹ̀ ṣòfò ó dépò tó jẹ́ pé kò ní owó kankan mọ́ torí náà ó ní láti lọ ṣiṣẹ́ fún olùtọ́jú ẹlẹ́dẹ̀ kan tí kò hùwà sí dáadáa ó sì wà pápá ní láti jẹ irú oúnjẹ kan náà táwọn ẹlẹ́dẹ̀ ń jẹ lẹ́yìn náà ó sọ wípé ó ronú lọ́pọlọ rẹ̀ lójijì <laughs> mo fẹ́ràn ìyẹn ó dàbí mi ò rò pé àbá tó dáa ni eléyìí jẹ́ o. báyìí ó yanilẹ́nu irú nǹkan tí ìrìn àjò lọ sí ibùgbé àwọn ẹlẹ́dẹ̀ lè ṣe fún wa. ó yanilẹ́nu bí ìyẹn ṣe máa ń yí ìrònú wa padà tí ó sì máa ń yí àwọn nǹkan padà fún wa. nítorí pé ìrìn àjò kékeré yẹn ló mú látinú fún mi lọ sínú sọmí lẹ́yìn náà ó padà lọ sọ́dọ̀ bàbá rẹ̀ ó sọ pé èmi yóò padà sọ́dọ̀ bàbá mi ẹ wo ẹsẹ̀ kejìdínlógún n ó dìde n ó tọ̀ bàbá mi lọ n ó wí fún un pé bàbá mo ti ṣe ọlọ́run mo sì ti ṣe ìwọ náà n kò yẹ ní ẹni tí àbá máa pè ní ọmọ rẹ mọ́ ṣùgbọ́n fi mí ṣe ọ̀kan nínú àwọn alágbàṣe rẹ ó bá dìde ó lọ sí ọ̀dọ̀ bàbá rẹ̀ bí ó ti ń bọ̀ ní òkèèrè ni bàbá rẹ̀ ti rí i àánú ṣe é gidigidi ó yára sáré tọ́ ó dì mọ́ lọ́rùn ó bá fẹnu kò ní ẹnu. báyìí nǹkan tó tẹ̀síwájú láti ṣẹlẹ̀ ni pé lẹ́sẹ̀kẹsẹ̀ bàbá náà pàṣẹ fún àjọyọ̀ ó pàṣẹ pé kí wọ́n dá àjọyọ̀ sílẹ̀ báyìí mo fẹ́ kí ẹ ṣàkíyèsí àní ó ṣe gbogbo nǹkan tí ó lè ṣe ó fún un ní aṣọ ó fún un ní òrùka ó fún un ní àwọn sálúbàtà ó pàṣẹ wípé kí wọ́n pa màálù tó tóbi jùlọ tó dáa jùlọ kí wọ́n lè ní oúnjẹ tó dáa fún àjọyọ̀ yìí ohun tó yanilẹ́nu jùlọ ni pé kò sọ fún wípé mi ò mọ̀ ní tòótọ́ bí o ṣe máa hùwà ní ọjọ́ ọ̀la torí èmi ò ní ṣe àjọyọ̀ kankan àfìgbà tí mo bá tó yẹ̀ wò dáadáa tí mo sì rí nǹkan tó máa ṣẹlẹ̀ kò sọ wípé mi ò mọ̀ bóyá mo lè gbẹ́kẹ̀lé ẹ mọ́ torí náà mo máa ní láti fi ọdún kan tàbí méjì tún ìgbẹ́kẹ̀lé mi kọ́ kò sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tí ọmọ náà tíṣe tí kò dáa kò gbìyànjú láti jẹ́ kí ó banújẹ́ sí i ṣùgbọ́n ṣá mọ nǹkan tí bàbá náà ṣe lára gbogbo nǹkan tí ọmọ náà ṣe tí kò dáa ó gbájúmọ́ ó gbé gbogbo ojú rẹ̀ lé nǹkan ẹyọ kan ṣoṣo tó ń ṣẹlẹ̀ nísinsìnyí ìyẹn sì jẹ́ ọmọ mi ti padà wálé ó sì dá àjọyọ̀ sílẹ̀ mo fẹ́ràn ìyẹn mo fẹ́ kí á pàgọ́ síbẹ̀ fún ìṣẹ́jú kan péré ṣé mo oríṣiríṣi àwọn nǹkan ló wà tí a lè bínú nípa ẹ lè bínú nípa oríṣiríṣi àwọn nǹkan níbi iṣẹ́ tàbí kí ẹ gbájúmọ́ kókó wípé ẹ ní iṣẹ́ tẹ̀ ń ṣe. àní tí ẹ ò bá sì fẹ́ràn rẹ̀ tó bẹ́ẹ̀ bóyá ẹnìkan wà níbì kan tí kò ní iṣẹ́ kankan fún ọdún mẹ́ta sí mẹ́rin tó máa gbà kúrò ní ọwọ́ yín. ẹ lè gbájúmọ́ gbogbo nǹkan tí kò dáa pẹ̀lú ká sọ pé tí ẹ bá jẹ́ obìnrin pẹ̀lú ọkọ yín ẹ kàn eléyìí ò da ìyẹn ò da eléyìí ò da ìyẹn ò da ẹ ṣe mọ̀ bóyá àwọn obìnrin díẹ̀ kọ̀ọ̀kan wà níbí lónìí tí wọ́n máa gbà kúrò ní ọwọ́ yín. wọ́n <laughs> eh, eh, eh. ṣé àwọn díẹ̀ nínú ẹ̀yin obìnrin tí ẹ dáwà máa lè gba ẹni tí kò pé rárá tí ẹ bá kàn lé ní ẹnìkan láti jẹ oúnjẹ pẹ̀lú kí ẹ sì kí kí ẹ sì wà pẹ̀lú torí náà a ní láti kọ́ bí a ṣe ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa ṣé ẹ sì mọ̀ mú gbàgbọ́ pé Ọlọ́run ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa nínú wa mélòó yín ló gbàgbọ́ pé Ọlọ́run ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa nínú yín ẹ mo lè sọ fún yín pé ó ń ṣe bẹ́ẹ̀ kò kàn kí mẹ́nu bà gbogbo nǹkan tí kò dáa pẹ̀lú yín lójoojúmọ́ ó ń gbájúmọ́ àwọn àṣeyọrí yín ẹ sì ní láti gbájúmọ́ àwọn àṣeyọrí yín. ẹ dẹ́kun wíwo bí ẹ ṣe ní láti lọ tó gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run àti nǹkan tí ẹ ò tíì jẹ́ àti nǹkan tí ẹ ò ní àti nǹkan tí ẹ ò lè ṣe. ẹ jẹ́ ká ṣe ìyípadà lálẹ́ yìí kí a sì kọ́ bí a ṣe ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa nínú ayé kí a sì má kàn gbájúmọ́ wọn nìkan ṣùgbọ́n ẹ jẹ́ ká ní àjọyọ̀ ńlá mo ti ń ní ìmọ̀lára ayọ̀ yín tó ń gbéra. ha ah, mi ò ní láti jàǹpata nípa àwọn ìṣòro mi mo lè ní àjọyọ̀. ẹ jẹ́ kí a ronú lẹ́ẹ̀kan sí nípa ọmọ onínàkúnà yìí torí mo fẹ́ràn eléyìí lóòótọ́. ọ̀gbẹ́ni yìí ó fi <laughs> ṣe mọ̀ ó dá mi lójú pé bàbá yìí ṣiṣẹ́ kárakára fún owó rẹ̀ ó sì fi pamọ́ ó sì fẹ́ pín láàrin àwọn ọmọ rẹ̀ ọkùnrin torí náà ó fún ọmọ rẹ̀ yìí ní ìdajì nínú ọrọ̀ rẹ̀ mo rò pé àwọn ìlànà láyé ìgbà yẹn ni pé ẹ̀gbọ́n máa gba ìdá mẹ́ta àbúrò sì máa gba ìdá kan síbẹ̀síbẹ̀ ó sì gba ọ̀pọ̀lọpọ̀ owó náà ó sì lọ ná gbogbo ẹ̀ nínàkúnà ó kàn fi ṣòfò ni kì í sì kàn ṣe pé ó fi ṣòfò lásán ṣùgbọ́n ó gbé ayé panṣágà ìyẹn lòdì sí nǹkan tí bàbá rẹ̀ gbàgbọ́ lẹ́yìn náà nígbà tí ó fi gbogbo rẹ̀ ṣòfò tán ó padà wá bàbá rẹ̀ ò sì gbìyànjú láti jẹ́ kí inú rẹ̀ bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo rí kò sọ̀rọ̀ nípa gbogbo nǹkan tí kò ṣe dáadáa kò fi ìgbájú ìgbámú sọ fún un kò jẹ́ kí ó jẹ ìyà fún nǹkan tí kò ṣe dáadáa ó gbájúmọ́ nǹkan rere kan ṣoṣo ọmọ mi sọnù báyìí a rí i ó ti wá sí ilé a sì máa ṣe àjọyọ̀ kan báyìí ẹ̀gbọ́n rẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe bákanbákan ó sì sọ pé ẹ fún un ní màálù tó tóbi jùlọ ẹ ò sì jẹ́ fún mi ní iyì tó pọ̀ tó kí ẹ fún mi ní ó kéré jù ewúrẹ́ tó gbẹ gan ẹ fún òun ní màálù tó tóbi jùlọ ẹ ò tiẹ̀ fún èmi ní ewúrẹ́ tó gbẹ jù ẹ ò ṣe àjọyọ̀ fún èmi rí ṣé ẹ mọ nǹkan tí bàbá rẹ sọ ọmọ mi ó ti wà pẹ̀lú mi ní gbogbo ìgbà yìí ó bá ti ní àjọyọ̀ nígbàkigbà tí ó bá fẹ́ ṣé ẹ mọ nǹkan ẹ lè ṣe àjọyọ̀ ní ìgbàkigbà tí ẹ bá pinnu rẹ ayé ẹni lè di àjọyọ̀ mi ò sì sọ̀rọ̀ nípa ti ìwà aláìbìkítà àti kíkàn ṣe mọ̀ máa gbé ayé bíi ṣe mọ̀ aláìlọ́pọlọ mò ń sọ̀rọ̀ nípa ẹ lè kọ́ bí a ṣe ń gbádùn ìkọ̀ọ̀kan nínú gbogbo nǹkan tí ẹ ń ṣe ẹ lè gbádùn iṣẹ́ yín ẹ lè gbádùn wíwakọ̀ lọ síbi iṣẹ́ ẹ lè gbádùn mọ̀lẹ́bí yín kódà nínú ipò àìpé wọn ẹ lè gbádùn ara yín kódà nínú ipò àìpé yín ẹ lè gbádùn àwọn ọ̀rẹ́ yín tí wọn ò pé ayé yín tí kò pé gbogbo nǹkan tí ẹ ní láti ṣe ni kí ẹ kọ́ bí a ṣe ń gbájúmọ́ àwọn nǹkan tó dáa kí ẹ sì dẹ́kun wíwo gbogbo nǹkan àti sísọ̀rọ̀ nípa gbogbo nǹkan tí kò dáa ní gbogbo ìgbà. gbogbo èèyàn níbí ìlálẹ́ yìí lè ní ẹrù ayọ̀ tuntun eléyìí ò kàn kí ṣe ẹ̀kọ́ fún ẹnìkan o eléyìí wà fún ẹnikẹ́ni tí ó bá wù ó kù sọ́wọ́ yín ẹ jẹ́ ká ní ìyípadà nínú èrò wa ẹ jẹ́ ká ní ìyípadà nínú nǹkan tí à ń gbájúmọ́ dájúdájú ẹ lè wá nǹkan kan nínú ayé yín láti gbájúmọ́ tí ó tọ́ láti ṣàjọyọ̀ rẹ̀ mélòó nínú yín ló ti yí padà rárá látìgbà tí ẹ ti ń bá Ọlọ́run rìn ó dáa mélòó nínú yín ló sì ní ọ̀nà jíjìn láti lọ ó dáa báyìí a lè gbájúmọ́ bí ó ṣe jìn tó tí a ní láti lọ àní tẹ́ ẹ bá fẹ́ ṣèyẹn mo lè jẹ́ kí ẹ rò pé ẹ ti bàjẹ́ láàrin bíi ìṣẹ́jú márùn-ún. <laughs> àní ó dá mi lójú pé tí mo bá ṣiṣẹ́ lé lórí lóòótọ́ mo lè jẹ́ kí omi jábọ́ lójú yín níbí lálẹ́ yìí. ṣùgbọ́n ò ní gbájúmọ́ ìyẹn a máa gbájúmọ́ àṣeyọrí yín àti bí ẹ ti ṣe lọ tó inú wa sì máa dùn nípa àwọn nǹkan tí kò ì tí ì di ṣíṣe tí a gbàgbọ́ wípé Ọlọ́run ṣiṣẹ́ lé lórí tí Ọlọ́run sì ń ṣe nígbà tí èṣù bá sì rán yín létí gbogbo àṣìṣe yín ẹ máa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ó ti rán yín létí bí ọlọ́run ti ṣe dáa tó láti fi ara dà yín tí ó sì tún fẹ́ràn yín nínú ipò àìpé yín àmín. báyìí ẹ̀gbọ́n rẹ̀ dúró sí ìta ilé náà níbi tí àríyá náà ti ń ṣẹlẹ̀ ẹ jẹ́ kí a wòye rẹ̀ orin ń lọ lọ́wọ́ àsè náà ti ń ṣẹlẹ̀ wọ́n ti ń bu màálù ńlá náà sórí àwo àní orin wà ijó náà tún wà iná wà òun sì wà ní ìta nínú òkùnkùn. bíbélì sì sọ wípé ó kọ̀ jálẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé bàbá rẹ̀ bẹ́ gidi wípé kó wọlé ó kọ̀ jálẹ̀ láti lọ síbi àríyá náà ṣùgbọ́n ṣé mọ nǹkan tí mo ṣàkíyèsí ìyẹn ò di ọlọ́run lọ́wọ́ láti má ní àjọyọ̀ o ṣé ẹ sì mọ nǹkan ẹ lè lọ síbi àríyá náà tàbí kí ẹ dúró sí ìta àríyá náà ṣùgbọ́n àríyá náà ń ṣẹlẹ̀ o àmín torí náà ó kù sọ́wọ́ yín tí ẹ bá fẹ́ lọ tàbí tí ẹ ò bá fẹ́ lọ ẹ lè jókòó sí ìta kí ẹ sì ronú nípa ewúrẹ́ gbígbẹ tí ẹ ò ní rí tàbí ẹ lè gbàgbé nípa ewúrẹ́ gbígbẹ náà tí ẹ ò ní kẹ́ ẹ sì wọ inú ilé lọ kẹ́ ẹ bá wọn pín ẹran màálù ńlá tàbúrò yín a ní láti dẹ́kun wíwo gbogbo nǹkan tí àwọn ẹlòmíràn ní kí a sì máa jowú wọn ká sì ṣe ìlara wọn kí a sì máa fi wé nǹkan tí àwa rò wípé a ò ní. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan fún yín ènìyàn kọ̀ọ̀kan ló ní nǹkan tó ṣe pàtàkì kan tó ń ṣẹlẹ̀ nínú ayé tiwọn eléyìí tí ẹlòmíràn ò ní. gbogbo nǹkan tẹ́ ní láti ṣe ni kẹ́ ẹ wò ó. kò sí ìdí kankan láti jowú ẹlòmíràn nítorí pé ẹ ò ní nǹkan tí àwọn ní. ẹ̀yin náà ní nǹkan kan tí àwọn náà ò ní pẹ̀lú. àmì ṣé ẹ mi ò lè kọrin ṣùgbọ́n mo lè sọ̀rọ̀. nítòótọ́ sísọ̀rọ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe jù torí ẹ̀ mo ti pinnu láti ṣe dáadáa kí n sì ṣe ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. àmín ó máa dáa tí mo bá lè kọrin bíi máàtì ṣùgbọ́n mi ò lè ṣe torí ẹ̀ kàn ṣe eléyìí tí mo lè ṣe nípa sísọ̀rọ̀ gidi gan <laughs> ní ọjọ́ kan <laughs> a lo àkókò pẹ̀lú àwọn ọmọ ọmọ wa méjì tó kéré jùlọ pẹ̀lú ọmọ wa ọkùnrin àtìyàwó rẹ̀ a wà papọ̀ fún ọjọ́ díẹ̀ eléyìí tó jẹ́ ọmọdún mẹ́rin ajókòó sí tábìlì à ń jẹun ọmọdún mẹ́rin yẹn ń gbìyànjú láti jẹ́ kí n fetí sílẹ̀ sóhun kò sì yé mi wípé ó ń gbìyànjú láti jẹ́ kí n fetí sílẹ̀ sóhun nítorí náà ó sọ fún bàbá rẹ̀ pé mo ń gbìyànjú láti sọ nǹkan kan fún màámi àgbà ọmọ mi ọkùnrin sì sọ pé ẹ ń sọ̀rọ̀ lọ́wọ́ ó sì ní ẹ ti ń sọ̀rọ̀ látàárọ̀ Ha ha ha! mo rò pé àá mo rò pé wọ́n ti mú mi o àjọyọ̀ o orí mi o ṣé ẹ mọ̀ wípé Ọlọ́run fẹ́ràn àríyá gidi gan ni <laughs> ṣé ẹ mọ̀ wípé tí a ò bá kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ nínú ayé ẹ jẹ́ kí n sábà yí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó le ló tó ń ṣẹlẹ̀ nínú ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tó le ló tó ń ṣẹlẹ̀ nínú ayé gbogbo èèyàn ṣé ẹ mọ̀ ẹ lè wà nínú ipò kan báyìí níbi tí ẹ ti ní ìdánwò kan tàbí ìpọ́njú ẹ lè wà nínú ipò kan báyìí níbi tí kò sí nǹkan ńlá kan tó ń ṣẹlẹ̀ nínú ayé yín tí ẹ lè sọ wípé ó jẹ́ ìṣòro ṣùgbọ́n gbogbo wa mọ̀ wípé àwọn àsìkò wà tí a ní àwọn ìṣòro àwọn àsìkò sì wà tí a ò ní torí náà yíyanjú àwọn ìṣòro kan wà lára àwọn nǹkan tí a ní láti ṣe bóyá ó jẹ́ ẹ̀rọ ìfọṣọ tó bàjẹ́ tàbí ọkọ̀ tó bàjẹ́ tàbí ó jẹ́ ìkan nínú àwọn ọmọ yín tó já yín kulẹ̀ tàbí ọ̀rẹ́ kan tó já yín kulẹ̀ tàbí wọ́n lé yín kúrò lẹ́nu iṣẹ́ tàbí ohunkóhun tí kò bá jẹ́ gbogbo wa la ní láti dojú kọ àwọn ìṣòro nínú ayé àti pé ìkan nínú àwọn ọ̀nà tí a lè gbà dínà wọn láti borí wa ní tí a bá kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ àwọn nǹkan tó yẹ kí a ṣe àjọyọ̀ wọn nígbà tí mo bá sì ní àjọyọ̀ ẹ lè ṣe ìyẹn ní ọ̀nàkọnà tó bá wù yín ó lè jẹ́ rírìn jáde síta nínú ìṣẹ̀dá ó lè jẹ́ lílọ sílé ìtajà kọfí pẹ̀lú ọ̀rẹ́ yín kan kí ẹ sì mu ife kọfí kan ó jẹ́ ohunkóhun tí ẹ bá fẹ́ ṣe nígbà tí mo bá sọ pé ẹ jẹ́ kí a ṣe àríyá mi ò sọ̀rọ̀ nípa pé ẹ gbọ́dọ̀ ṣe àríyá ńlá tó wọ́n kan kí ẹ sì pe ọgọ́rùn-ún àwọn èèyàn pé kí wọ́n wá ẹ lè ṣe ìyẹn tí ẹ bá fẹ́ ṣe ṣùgbọ́n mò ń sọ̀rọ̀ nípa ìwà ṣíṣe àjọyọ̀ mò ń sọ̀rọ̀ nípa gbígbé pẹ̀lú ìwà àjọyọ̀ ṣé ẹ sì mọ̀ pé ìkan nínú àwọn nǹkan pàtó tí ó yẹ kí ẹ ṣe àjọyọ̀ rẹ̀ ni ẹ̀yin mo mọ̀ pé ìyẹn máa gbà yín ní àkókò díẹ̀. bẹ́ẹ̀ ni ó yẹ kí ẹ ṣe àjọyọ̀ nípa ara yín nítorí pé a ṣẹ̀dá yín pẹ̀lú ìbẹ̀rù àti ìyanu ọlọ́run ò sì dá ìdàkúdà sílẹ̀ ọlọ́run mọ̀ọ́mọ̀ dá yín nígbà tí ẹ wà nínú ikùn ìyá yín pẹ̀lú ọwọ́ tirẹ̀ ni ó dá yín ní ọ̀nà tó le gan ni tó sì yani lẹ́nu ó mọ gbogbo nǹkan pátá nípa yín ó fẹ́ràn yín lọ́nàkọnà ohunkóhun ò lè láíláí di nínú fífẹ́ràn yín ẹ sì ní ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tí ẹ lè ṣe àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀bùn àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí ẹ lè ṣe ẹ sì ní láti kọ́ bí a ṣe ń ṣe àjọyọ̀ ayé tí Ọlọ́run ti fún yín yìí. èyí ni ọjọ́ tí Olúwa ti dá mo máa láyọ̀ nínú rẹ̀ inú mi sì máa dùn. ẹ ṣe mọ̀ ìkọ̀ọ̀kan wa lè wá nǹkan kan láti bínú nípa tí a bá yàn láti ṣe ṣùgbọ́n Ọlọ́run fẹ́ kí a gbájúmọ́ àwọn nǹkan tó ń lọ dáadáa ó fẹ́ kí a bẹ̀rẹ̀ sí ní ṣe àjọyọ̀ àwọn ìṣẹ́gun mo sì gbàgbọ́ pé ẹ̀yin náà fẹ́ ìyẹn. ọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ ìjọjọ ismail ló ṣe onígbọ̀wọ́ ètò tí a ṣẹ̀ṣẹ̀ ṣe tán yìí